فإن الخلق كأنهم في ردة إلا من عصمه الله منهم وإذا رأيت الرجل يذكر ابن أبي دؤاد وبشرا المالكي وثمامة أو أبا أبي أو إشاما الفوطي أو واحدا من أتباعه وأشياعه فاحذره فإنه صاحب بدعة فإن هؤلاء كانوا على ردة واترك هذا الرجل الذي ذكرهم بخير ومن ذكر منهم ní ìtẹ̀síwájú àlàyé ilé tí a wà lórí ẹ̀ nínú tíra sharh as àti al-imam al alayhi rahmatullah àfáàrin ń tẹ̀síwájú wọ́n ní wáṣọ̀dá ṣọ́ra tó mọ́ǹdà tó sọ́ra lẹ́ẹ̀kan sí fún àwọn ohun wàhálà zamanika khaasọ̀ sọ́ra fún àwọn tí ẹjọ́jọ́ wà àwọn tí ó wà pẹ̀lú rẹ <clears throat> tí ẹ jọjọ wà ní àsìkò yìí ṣọ́ra kó ṣọ́ra dáadáa fún wọn wanzur man tujalis kó o sì wòye sí ẹni tó máa jókòó pẹ̀lú rẹ wà mí man tasma'u wà man tashab tààlẹ̀ tó máa gbọ́ wáàsí rẹ̀ àti wípé tààlẹ́n tó yàn láàyò láti máa bá rìn fàínàl kọ́lùkọ́ ka'annahum fi ridda orí wípé ó fẹ́ jọ bí pé gbogbo àwọn èèyàn ni wọ́n ti kó mọ̀ illa man asamahu Allahu minhum bá yọ nínú wọn àfọwà Sheikh Salih Al-Fawzan wọ́n ní ẹ̀rí ọ̀rọ̀ tí òǹkọ̀wé sọ wípé wahzar fún mahzar ahla zamani fakhassa li'annahu fi waqti al-mu'allif al-barbahari azumati al-fitna jiddan wọ́n ní tó fa ni wípé ní àsìkò al-imam al fitna tó jiddan pé fìtínà náà ó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀. فيحذر من كل أهل زمان ظهر فيه الشر والأهواء والبدع eléyìí ló fà á tó fi jẹ́ wípé àáfàá ń ṣèkìlọ̀ fún gbogbo àwọn ikọ̀ èèyàn tí wọ́n bá bára wọn láwọn àsìkò kọ̀ọ̀kan tó ṣe wípé aburú àti ìfẹ́ ẹnu àti àdádálẹ̀ ó gògò ó sì ó lé kéńkà fọwọ́ ìlú hasiru minha eléyìí ni àbá ń kìlọ̀ nípa rẹ̀ wàhálà aláìsàkà sọ́ndìzà náà nìbí wọ́n ní eléyìí kò dúró lórí àsìkò al-Imam al-Barbahari nìkan balikulu zamani tẹ́sàrù fi ìṣòro gbogbo àsìkò kásìkò gbogbo ìgbàkígbà tí aburú bá ti ń gbogbo tó lékè ẹ̀ka wal ahwa àti oníranran ìfẹ́ ẹnu wàdàwà tó bá àti àwọn ìpínpẹ́ àlò fàínàwó yẹ̀ṣẹ́dù hàdà gbogbo àfígbà tí a bá ti ń rí àwọn ọ̀tọ́ yìí òun náà ni a máa lè gbogbo nínú ìmọ̀ kí àwọn mùsùlùmí nílọ̀ ayé yẹ̀ṣẹ́dù hàdà alàlùmọ́sí fàyà ọ̀dá ṣètọ̀rọ̀wò kálukú ó lè sọ́ra rẹ̀ kálukú ó sì lè ṣe ẹnu rẹ̀ ní déédéé síbí kọ́ọ̀lù ọ̀rọ̀ tí al-Imam al-Barbahari tí wọ́n sọ wípé fa inna khalqa ka'annahum fi riddatin illa man asamahu Allahu minhum ni hádà fi wá sí yí wípé àríyà ọgọ́rọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti tàbí kí wọ́n ti kó mọ̀ àfẹ́sọ́lọ́wọ́ bó ti rí jẹ́lẹ́nu nígbà tí àfa wà láyé tó ń kọ síra yìí lọ́wọ́ wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ilé yìí yàtọ̀ kárìbá yóò máa pààrà ara rẹ̀ fọwọ́tàna àdáwà mọ̀ bá àdàbù wọlá àdàm aṣẹ́ ọba ní bó tẹ̀lé ìgbà àsìkò táwà wà yìí àtẹlé tí ó tún ń lọ yìí ètò súnmọ́ ni pé fìtínà yẹn lágbára púpọ̀ ju ìgbà tí àfáà tó kọ síra yìí tó ń kọ síra yìí lọ tó ń rí fáà sí. lẹ́yìnlẹ́hu kúlàmù ọ̀gá àkàrà zamanu káfọ̀rọ̀ ti fìtà gbogbo ìgbà tí àsìkò bá ti ń súnmẹ́yìn tó ń súnmẹ́yìn tó ń súnmẹ́yìn náà ni fìtínà máa ń pọ̀ sí àti aburú wàstóbùrì bá ti sunna débi wípé sunna yóò di àjòjì sunna yóò di àlejò. وقل المتمسكون بها فالخطر أشد débi pé àwọn tí wọ́n jókòó ti súnnà wọ́n máa kéré púpọ̀ ló ń kà ilé ìlópa ọ̀tá àfihàn sọ wípé ewu àsìkò ìjọ ó fẹ́ẹ̀ lè ju àsìkò tí àìsímọ́ràn àìsàgbàhárì tí wọ́n rí fáàsì lọ قال المؤلف رحمه الله وإذا رأيت الرجل يذكر ابن أبي دعاد وبشرا المريسي وصماما أو أبا هذيل أو إشاما الفوطي أو واحدا من أتباعهم وأشياعهم فاعذره فإنه صاحب بدعة أفاني توباني أنك يذكر ابن أبي دعاد ثم دارك ابن أبي دعاد wà bíṣírọ̀lù alimọ̀lẹ́sì àti bíṣírù alimọ̀lẹ́sì wà sùmánà àti sùmánà tàbí abúgbùsẹ́yì tàbí ìṣàm alfúkú ìdára àìsàrọ̀jùlá yóò fi yàrá àìsàrì wà ulàmọ́ ní tọ́lá gbogbo àwọn tá a kàí pátápátá ní ulàmọ́ ní tọ́lá àwọn àfá àánú ni wọ́n àwọn àfá àánú òun wọ́n ìgbà àdúgbò àti ní ó bí ṣílá àlìmọ̀rí sí ní ó ìgbà àdúgbò àti àlìmọ̀tẹ́ sí ní òun ló sọ fún Khalifa Mamun wípé òun ló rọ̀ wá jà àfídà kọ́lùkù Qur'an fún Mamun tí Mamun fún àwùjọ gbẹ bá ti dúró lọ́rọ̀ náà wọ́n lọ sí àjẹmọ́ بشري عن المريض من الأقوال الثلاث òun ló sọ wípé ọlọ́run ọba ò sí níbi kankan débi wípé tó bá fẹ́ kírun ibi tó yẹ kó sọ pé subhana rabbi al'ala yóò sọ wípé subhana rabbi al'afali ní tó ń sọ ìṣẹ̀lú bó tilẹ̀ jẹ́ wípé èyí tó sọ yìí rọ́ọ̀sù náà ló jẹ́ lórí ara rẹ̀ fúnra rẹ̀ pẹ̀lú tó sọ pé sùpáànà lọ bí ẹ̀ sàtúwà. eléyìí wà ní àwọn táwọn afá fi kàfàrà rẹ̀. ìwọ tó sọ wípé ọlọ́wọ́n bá ò sí ní ìdíjọ́ kan tó wá sọ wípé sùpáànà lọ bí ẹ̀ sàtúwà. ó ti ṣe nígbà mọ̀kánù náà sọ lọ́wọ́n bá rẹ̀ pé kí tó sọ wípé kò sí lókè òfẹ́ ṣe lọ́fíìlú ológun rahman ìtòsí tẹ̀wọ̀n tó bá dùn nínú ìròyìn òun náà ní àfihàn àlùsọ̀ ìjọba wípé ọlọ́run wa subhanahu wa ta'ala ó ń bẹ ní ṣẹlẹ̀ ẹ̀rí pọ̀ dáàntì rẹ̀ tó ṣe ìṣáà pé lọ́nà ọba àlejọ́lá àmì tó mọ́ ẹ̀rí tọ̀rọ̀ yẹn àdífù járíà ẹ̀rí mìíràn àdísánà ìṣẹ́lá tọ́lá àtọ́rí pé yẹn sí rọ́pù kó fi fúlùtù àpé ní kúlì láì àbí ẹ̀rí tọ̀rọ̀ yẹn ẹ̀rí mìíràn ànábì sallallahu alaihi wa sallam nígbà tó ṣe al-Isra wal-Mi'raj ìbò tó lọ nítorí ọ̀sán lọ sọ́nà ló lọ. Lọ́sẹ̀ bá sọ fún orí pé àwọn àdìsí yìí tí lẹ́fẹ́ sọ lórí ẹ̀ wọ́n ṣe tààrí yẹ. Wọ́n ní ìlúùmù yẹ, wọ́n ní ìlúùmù kọ́sìlì ni. Wọ́n ní ìlúùmù kọ́sìlì ni. Pé tá a bá sọ wípé tá a dojú kọ sọ́nà pé à Àwọn tá a dojú nínú ẹ̀mí ni ọlọ́run bá ti wà ní òsì kì í ṣe wípé ó wà ní òsì náà ipò ọkọ̀ ní àǹdí àríyàn o bí ó kó gbà nílẹ̀ wá ní kó wàá yanjú kó tó lọ ògbégbèkúgbè nílẹ̀ tó o bá dé ìtọ́nà polówó fáwọn ìlú ẹ̀yìn tó lò kó lọ sí ìfẹ́ tiwa. àwọn sọ wípé nígbà tó lè wípé à ń sọ áfíríkà bá náà à ń kírun à ń sọ ní títí bíà ṣé ìfọ̀nà ìdíjọ́ ọlọ́run bá ń bẹ nínú kàábà yẹn sẹ́sùn ẹ̀rú gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ bàrà sọ̀tọ̀ kò sọ lọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ so àwọn sáàmù láti bá fìlà máa ń sọ̀rọ̀ lọ́wọ́ bí àtúntọ́ oní ìmọ̀mú wa ṣùgbọ́n kò sí ẹ̀rí kankan níbẹ̀ bó ti rẹ̀ tó mọ̀ àlìmọ́nì ọ̀dà àbí wọn kọ̀ síra lórí ẹ̀ wọ́n pè ní mọ̀tásọ̀ ìrọ̀lú mọ̀tásọ̀ àìrọ̀lú so wọ́n síra kékeré tó tó tó ń bọ̀ nípa wípé wọ́n fi ṣe ìdíbà pé ọlọ́run bá wà nàìjíríà òun bẹ̀ ní sọ́nà. àwọn àṣà ayọ̀ wa sọ wípé ṣé iṣẹ́ ìtọ́ni wípé nígbà tó ń wà ní sọ́nà ṣé tí wọ́n lè pé sọ́nà gba ọlọ́run òyìnbó ìtọ́ni pé sọ́nà gba ọlọ́run ìgbà tó ń gbé ìdìkan gba ọlọ́run ó túmọ̀ sí pé ẹ ti fi ọlọ́run bá ẹ ti fi jọ èèyàn náà yẹn láyà lórí mọ̀ká àìsẹ́kọ̀ ìdá ọlọ́run ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní òun wà lórí orí àlàáṣì àwọn afáàtàlá fún kàmọ́ ìjọba rẹ̀ bó ṣe wà sí ọlọ́run ó parí wọ́n làwọn sọ̀rọ̀ ìbánu ọ̀fún bí ìdùnnú èyí lákàlẹ̀. èyí tẹ́ ẹ̀ka gba tèmi màá kàn ní ní arú mi nínú àwọn ẹbí dàbídò. ṣé tí ìlà òun sọ ni pé wọ́n máa la ẹbí dàbídò sí méjì á wá kí àwọn ẹ̀kọ́ inú ẹbí dàbídò ó máa wá pè wọ́n ní inú ìdí yẹn. ṣé tí ìlà òun sọ ni pé ìpele ìdàbídò tẹ́ akọ́kọ́ mú ayò yóò kọ́kọ́ fi la kábíyèsí dàbídò ní yóò mú ayò yóò fi la ibi ẹ sí méjì báyìí tó bá tó àlà tó ń la síbi ẹ lanu a wá gbé àwọn yẹn á gbé wọn sí inú torí pé wọ́n làwọn sọ̀rọ̀ ìbáná fún bí jùsírì nàkùdí tẹ́sùn ẹ̀rí pé inú igi dàbídò yẹn ó máa tì wọ́n bọ inú ẹ̀ lọ àwọn akọ̀wọ̀n ní tàbí ọ̀là nítorí sọ ní pé ibi tí wọ́n gbé igi tàbí kò sí tó pọ̀ ibẹ̀ ni wọ́n sì lọ kàn wọ́n ní àlórí tó dágbà pé aláwò ti tàmà ní táàrin sọmọ́ ní wípé inú ọlọ́rọ̀ ìgbà ọlọ́rọ̀ ti ṣe táà sọ ní oṣìṣẹ́ fọ́ọ̀pọ̀ tàmà wá ti tàmà ìbẹ̀rẹ̀ wọn ọba sùhánù aláwà so eléyìí inú àwọn ọ̀rọ̀ tí bíṣúlà lọ́dí tí tó sọ tí ọ̀gọ̀rọ̀ àwọn olùrọ̀ tí wọ́n fi kàfàrà òmìnirè lọ́hùn sáà. Àfà ní ìzára àìsàn rọ́jìlá yóò fi àlà àárín ṣàbùrí ọ̀gbìnàmọ́ ìtọ́lá nípa ọ̀gá tó bá ti rẹ́ni tí ń sọ dáadáa nípa àwọn táǹdà kan yìí. Àlẹ́bí náà mú àfọwọ́kù jà níjà. Ó jẹ́ wípé àwọn ní agbódegbà abẹ́sùnkáwọ́ àwọn jà níjà. Fàìlàn àmẹ̀wò fáàfẹ́ lọ́rọ̀ inú ẹ̀sìn pé òkì lónítọ̀hún wà á náà kó fáàsì àti wípé òbílẹ̀ jẹ́ ni wà á náà bọ́ọ̀lù àti wípé ẹjọ́ ti ṣìnà ni lè á náà mú láàyè ń dáàbò nílà lè á náà ń gbòòrò olùkọ́ ìfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò máa ń yìn wọ́n kò máa ń yìn àwọn táǹdà kọ yìí bí kì í bá ti wípé òun ti fẹ́ mọ̀ sí wọn wọ́n yìí sọ́ọ́ ó ń dán ó ń pè ààrẹ ó ń ṣe ó ń ṣe lójú ọ̀yìn fún àwọn èèyàn wáyé àrọ̀ àìsà lọ́dún àjẹ́ndà ààrẹ súnà nípìlẹ̀ imam ahmed tọba wá rí ẹni tó ń sọ dáadáa tó ní àwọn àfá súnà gẹ́gẹ́ bí imam ahmed wabul mubarak abdullahi mubarak alimọ̀lúwàsí àti ọ̀kàdáàrí kẹrẹ́mdà ìlànà tàbí rìn ó jẹ́ tó ń sọ dáadáa tó ní àwọn àfá tàbí wọ́n mọ́ ń já àbáda òun àtàwọn tó tún wá lẹ́yìn wọn tí wọ́n fi dáadáa tẹ̀lé wọn fáàlàm anyahu sọ́ọ̀rọ̀ fífò káyì lọ́rọ̀ yìí tó ń tọ̀ òní dáadáa ní o لأنه ما مدها أهل السنة إلا وهو يحب السنة وتمسك بها oníbẹ̀rẹ̀ kò máa tàdédé ní àwọn àfáà súnà tí kìí bá ṣe wípé وهذا يعطينا درسا في أن بعض الإخوان أو بعض طلبة العلم يثني على بعض المبتدعة أو أصحاب الأرواح والأفكار المنحرفة وبعني إليه إنه àwọn nǹkan tí yóò tàwárí lóbó òun náà ní wípé ìtẹ́sí kan wọ́pọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yà tàbí apá kan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tó yẹ pé kí ni o yóò tún ní alábàá tó ń tẹ́jà ẹgbẹ́ àwọn onígbídà wọn sọ dáadáa ń pa wọn àwọn asáàbì làwà àbáwọn onífẹ̀ẹ́nu àfikárí ló ń hàbìfà àtàwọn tí gbé ìròyìn wọn kò lọ sí ìdè kitab àti súnà àlàfáàní sálàfù sọ́ọ̀lẹ̀ wà láyé àmúrú ilẹ̀ àfikárí ní wà ìlà ìtìjáhá tó jẹ́ wípé kò ní wo àfikárí wọn ìròyìn wọn àti ibi tí dára lọ wà yàtọ̀ òfin àrùn ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ire yóò máa fẹnu bọ̀ wọ́n lára wẹ̀yà balọ́kọ̀ alẹ́kẹ̀yẹ yóò sì máa dín dáadáa wọn ọ̀dá wọn yóò máa dín kù ìyá náà mú yẹ́ fún ọmọ ìlúláìka tànà kù sọ́ńdà fún wọn ìsìnkú onígbó ń gbọ́ lẹ́nu àwọn ọ̀tọ̀hún tí wọ́n náà ti wọn ò gbádùn wípé wọ́n ń sọ àìdá nípa àwọn ẹni ire so ẹni tọ̀hún ló ti fi ní onígbọ́ ọ̀rọ̀ rẹ̀ so eléyìí fàádà akátọ̀run ṣẹlẹ̀ àwa ní ilé ó mọ̀ lè púpọ̀ ìdá àtàlọ́kọ̀ọ́sọ̀ ààlẹ̀lẹ́ wà ààlẹ̀lẹ́yìn wà ààlẹ̀sùnà tó jẹ́ ilé yóò mọ̀ bẹnu àtẹ́nu àwọn ààlẹ̀sùnà àwọn onímọ̀ tó mọ̀ bẹnu àtẹ́nu wọn àtàwọn ẹni rí wà mọ́dá ààlẹ̀ afká alùmọ̀lùmọ̀lùmọ̀ yóò sì mọ̀ ní àwọn tó ṣe inú ìparun ni fàáza àkátọ̀rù ìṣẹ̀lí ọba ní ilé ìmọ̀ ní púpọ̀ ọ̀làwọ̀lá mi jà ní ìṣòro kódà kó má jẹun pẹ̀lú wọn fàáza mímọ ìfàdéhùn náà mímọ wákọ̀ àfi kẹsí ìrìnà náà ti hàn wọn ní ilé tí àfáwa àdìmọ́ àgbàgbàhárì àti àrí ìràkọ̀tùwá tí wọ́n ń pè wá sí ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn ènìyàn wọ́n mọ̀ ti tẹ̀lé sínú rẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ ti tẹ̀lé sínú rẹ̀ eléyìí ohun tẹ̀lé láwùjọ wa náà àwọn tí wọ́n dókò lórí tí wọ́n ní sẹ́nu bí pé kọmọ̀ sẹ́nu àtẹ́lẹ̀ àwọn sọ̀hábà mẹ́rin ọlọ́lọ́wọ́ àríwá àríwọ̀sọ́là lọ àtàwọn tàbírin àtàwọn tàbí tàbírin ìwọ̀n pátá tí wọ́n jẹ́ lórí tí wọn ògbóró àwọn àti bíṣíwà mọ̀rí sí àwọn méjèèjì àwọn ni wọ́n gba khalifa mahmoud mọ́gbà alimọ́ràn ibi kó fi àjẹ alimọ́m ahmed bin hanbal wà gáyé ní ìlú adìmọ̀ àtàwọn ní ìlú àwọn àfáà súnà ní ájílé ayàkó lè kálífẹ̀ kùrán nítorí sọ́lítà sọ wípé kùrán nìlò الإمام أحمد بن عمبل عليه رحمة الله بكنا إمامة بن أشرف هذا من قول في هذا الضلال والإمامة بن أشرف هنا لنعم أدود الجاء فهو أبدون عنه ليس وأبو نزيل العلاق أبو نزيل العلاق من كبار المعتزلة هنا أتباع المعتزلة وإشام الفوطي هشام الفوطي من المبتدعة ونوع الصنع بمجابنا قوله أوعدك من أقداره وأشياعه فعدله أنا وسيع فاطمة أوعدك من أقداره tàbí ẹnikẹ́ni tàbí ẹnìkan nínú àwọn tó ń tẹ̀lé wọn àtàwọn tó ń jẹ́ abẹ́sùn káwọ́ wọn fádàbù àfáàdé kò jìnà sí kó kí ààrẹ lọ pẹ̀lú ẹ̀ kó kí ààrẹ lọ kúrò lọ rẹ̀ fún òsì tí àwọn èèyàn nílò láti jìnà sí ìdára àìlà yóò ní aláàrínṣàbù tó bá ti rí pé ó ní àwọn ẹni bí wà á ní ẹni fẹ́rọ́ àtàwọn tí wọ́n sí lójú ọ̀nà fáàzàrù kó ti jí tí wọ́n ń kó bí bo àbíkan káàlì láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí wọ́n kó bí bò wọn kọ́lọ̀kọ́ wa sọ wọ́n lẹ́sàn lórí kọ́lọ̀kọ́ ti sọ gbogbo àwọn tó lè rí pé níbi ibi tí wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn wọ́n ran súnà lọ́wọ́ kọ́lọ̀kọ́ wa sọ lẹ́sàn lórí dr bakari abuhasọ ní àná ìgbà tí wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n wá ní ní ọ́fíìsì àwọn níkẹjà lẹ́kọ̀ọ́ àwọn solution fún ìsáàsì kan wọ́n nígbà tí ara ìsáàsì yẹn fún àwọn parapletion tó ti pé olùdájú ara tó ti sọ̀tà corporation ni àwọn lè rọ̀ pé níbo ni ó ti ṣiṣẹ́ wọ́n ní ìsáàsì yẹn wọ́n sọ wípé títà ni òun ní mọ́tíkàsì ní adéke lọ́pọ̀ àwọn ọmọ ah, ní a mọ́tíkàsì ní adéke bẹ́ẹ̀ ni mọ́tíkàsì ní adéke ah, mo ní ìròyìn ẹ̀yọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ nínú.

ó bá àbọ̀ sáà tọ́kọ ah, ẹ̀mọ́ ah, ẹ̀mọ́ sọ̀rọ̀ báyìí mọ́ ọdún àásọ ah, ó so ọ̀rọ̀ ni wọ́n sọ lẹ nùsọ̀rọ̀ ni ó jẹ́ fún súnmọ́ nùsọ̀rọ̀ òun ni ọ̀rọ̀ yẹn jẹ́ fún súnmọ́ so ló jẹ́ pé gbogbo kíkàlùkù náà bá wà kíkàlùkù wọn ti dá wà láti mọ ìran súnmọ́ àmì ìsọ̀rọ̀ láàrin àwọn ìsọ̀rọ̀ lọ́wọ́ ní kọ́ọ̀lù ọ̀rọ̀ tí àfáà sọ wípé fàyín náà àrùlá ìkáánú aláàrú já gbogbo àwọn òrí rẹ̀ wọ́n ti kó mọ́ ọ. àyíká àwọn olùtọ́jú ya pápọ̀ nínú wọn wọ́n ti kó mọ́ wọ̀hún àlímọ́tò jàmíyà wọn lọ tẹ́sílà àwọn náà ni àwọn àfáà jàmíyà àti àwọn àfáà mọ̀ tẹ́sílà الذين تعمدوا مخالفة الكتاب والسنة àwọn tó ṣe yí pé kí ni o wọ́n máa ń mọ̀ sọ wípé àwọn ò máa gbógun ti kìtáàbù àti súnmọ́ ni. àrùn láàyè làṣà tàbí kúkú yìí wọ́n láwọn ọ̀rọ̀ ní kò sí èdè ìlú méjèèjì sí wọn àmọ̀ ìmọ̀pọ̀ ní mílíọ̀ ṣùgbọ́n ní ẹgbẹ́ ọ̀nà bọ́ọ̀lù lòún ṣe nínú wọn fàyọ̀ kanu alẹ́ ìlú dọ́là a ní pé òun ní kéèsì rí nǹkan bá kọ̀tọ̀ ní pé ẹni àlù ní òun àti àlù àti kúkúrú kò sí ìdọ̀gá sí ọ̀dà ń kọ́nà òkú sọ wa wà láàyè kàmà ní ìlú ìfúnfúri bàbá ní kòtò ẹ pé àmì sọ ní pé kéfì nílò mu ní ẹni pé ọ̀bọ̀ ń bọ̀bọ̀ bọ̀ pẹ̀lú òun pé a àfa wa wí làwọn náà ti bá wọn wí hátà ìbáyánláwò hátà ìbáyánláwò títí tí wọ́n fi tàlàyé fún àìsàn kọ́mù àlẹ́ ìlú tí wọ́n fi gbé ẹ̀rí ìdílé lórí wọ́n fẹ̀rí hàn أما أئمتهم ودعاتهم فهم يعرفون ما هم عليه من الضلال tàbárí rẹ̀ rí àwọn àfáàrùn àtàwọn olùpèpè wọn fàwọn yà àfá àṣọ wípé wátúrú kọ̀rọ̀ àdàbọ̀rọ̀dúnlá lẹ́bí ìgbàkára olùfẹ́ ẹni jẹ́ni tí bá ń sọ̀rọ̀ àwọn yẹn dáadáa tí ń sọ̀rọ̀ àwọn alùpọ̀lá àti alùsẹ́yìn tí ń sọ̀rọ̀ wọn dáadáa wọn ni kò pa ẹni ẹ̀sìn kò fi sílẹ̀ wọ́n tẹ̀ sí gbọ́rọ̀ rẹ̀ láì kàtàkì ìmọ̀lẹ́ àdàbọ̀rọ̀dúnlá ní ọ̀dẹ̀ àkúrò ti àlẹ́sọ̀ láìsọ̀ sọ́nù tó ìgbà bàbá ní àdíyàn rẹ̀ èyàn ni àlúyọ̀ náà nù níbẹ̀ láwọn ìwà dáadáa kọ̀ọ̀kan láti oúnjẹ ìlànà ìgbà lónà dọ́là ṣùgbọ́n ohun tí bẹ́rẹ̀ bẹ̀rẹ̀ náà nù dọ́là wàlá tẹ̀síkà lọ́dún fásilẹ̀ tó ń fi sọ ìlú kẹ́yì ohun gbúdọ̀ gbà kan jẹ́ pẹ̀lú èdèkéyìí nínú وعلي أيضا حكمة عظيمة وعلي إليه له وجاء أوضان في أوجع لأن هذا الناس يقول ìgbà àwọn èèyàn tó ń sọ wípé láàrin ìlẹ̀ òṣà ìlágbájá ìrọ̀dáadáa ní àwọn ìdáradá owó ọ̀làwọ̀ká náà ti ta ìfà ó sì lè jẹ́ pé kò sí lójú ọ̀nà súnmọ́ àti ìdá láàkàrà fi bàbá ní kò sóore ń bẹ̀ kàmá àná sọ́ọ́ ìlà súnmọ́ ti ọ̀làwọ̀ká náà ìlẹ̀ òṣà gbogbo rí pàjáwìrì wọ́n ẹ bá rí àpá súnà àmẹ́sílé súnà ó lẹ̀ láwọn kùdìẹ̀kùdìẹ̀ kọ̀ọ̀kan kàńdàmù àpá àmìmọ́ ilẹ̀ di ánàmù sọ́yìn súnà nítorí pé onísúnà ni. قال المؤلف رحمه الله والمحنة في الإسلام بدع وأما اليوم فامتحنوا بالسنة بقوله إن هذا العلم دين فانظروا عمن تأخذون دينكم وقوله لا تقبلون حديث إلا ممن تقبلون شهادته فتنظر فإن كان صاحب سنة له معرفة صدوقا كتبت عنه وإذا تركته قول طبعا شيخ صلى فوزان والمهنة ورفيع فاصل والمهنة في الإسلام بدعة هل في زوية المهنة هل في زوية من الإسلام bídà àrùn kéèyàn ṣe ìhàrù fún àwọn èèyàn tí ṣe ìdáhùn fẹ́ ń kọ́nú ìgbàmù yìí sì lọ ìyẹn kọ́nú tó bídà àrùn ṣùgbọ́n kán bì lọ́wọ́ èèyàn kán fẹ́ kán fẹ́ tẹ̀sí ẹ̀ wípé ṣẹ́ni yìí ṣé ó wà lórí òdodo àbí kò sí ní orí òdodo ó láwọn ìbéèrè tí èèyàn ń gbé lọ́wọ́ tí ẹ bá ti rí pé àlámọ̀ èèyàn fẹ́ kílíà dáadáa so láwọn òbí ni sí omi ìlọ́wọ́ ẹ̀rí ẹ̀ so wàá mọ̀ ìyàwó fàmìtá hànú bí súnà ṣùgbọ́n lónìí àtòlí tá à ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn táwa tá à ń sọ̀rọ̀ náà ni tá hànú bí súnà àmọ́ ìdánwò pẹ̀lú súnà aláṣọ ìlú muslim alifáyè wà ìsánù bọ́ọ̀mù bíi mọ́ńdà ń ká ní àròsọ dáadáa yá lágbájá yìí mo láti rí bí ẹni rẹ ni máa láti ẹ̀ dàbí ní òfin láti darí lóòdì wọn bá tó ti wípé ìdàkejì ìjẹ́nire yẹn ò hàn sí wa á sì rí iye ọ̀pọ̀ ìgbà bàbá ní ilé ìlú kọ́ríà tí àwọn olùmọ̀ dúró lórí ẹ̀ falimọ̀ alifi ẹ̀kú àfa àwọn sọ wípé máa dáhùn ní mùsùlùmí lámúyẹ̀ zàrú nínú ìlú àkàyè lóòdì wọn gbà pé pé mùsùlùmí kò sí nǹkan kan tó hàn látọ̀dọ̀ rẹ̀ síwájú pé dáadáa ni fàyín náà náà bá mi nínú olùkáyè àgbà bẹ́ẹ̀ ìpè ẹni dáadáa rẹ̀ náà hátà àlùmọ́ kódà tó fi lórí àwọn sọ̀bẹ́ pẹ̀lú àpọ̀sọ́lù sọ́lá àlùsọ́lá kọ́bìlà ọ̀dọ́ ìrìnàmùsíkì ànábì àmì sọ́lá sọ́lá tó sàkíkẹ̀ sọ́dọ̀ náà ọba sùhánà ọ̀tàálà àmà dáhùn làmì yẹ́sà nínú iṣẹ́ fàǹtà sọ́sìnù sọ́nà bí lóò sí wọn bá tí ẹni ẹ̀ ò bá tí tí ìjọba ò bá tí wọn látọ̀dọ̀ rẹ̀ tí ó sọ ìdàkejì ń tọ́ ọ̀nà sí ọ̀ràn rẹ̀ ní kò ní èrò dáadáa pẹ̀lú ẹ̀ láti ìdàlọ́hara nínú gbogbo ìṣúná ṣùgbọ́n tó wàlẹ̀ àti súnà àbáwọn ará àwọn onísúnà fàyínà ìdí ìhìndàbò tó bá ti rí bẹ́ẹ̀ yá àjùmọ̀ sí ìlú àbíkùnmọ́ káàkiri ẹ̀sìn jákùnmọ́ọ̀nì ìtàlúnákà gbogbo àwọn àwọn kàfàfíìsì gbogbo àwọn ọ̀ràn yẹn pátápátá so ọ̀tá súnà ni wọ́n so kí àgbéga ó bá onísúnà ìbànújẹ́ ọkàn ní fún wọn ó ní súnà ó ṣe àṣeyọrí ìbànújẹ́ ọkàn ní fún wọn so ìbànújẹ́ wọn yóò mọ ilé fún náà lójoojúmọ́ pẹ̀lú òkú Ọlọ́run hátà rẹ jù ú ilẹ̀ ìhà títí tí wọn fi padà òdodo torí pé ìdáwọn ń pè wọn sí òdodo ni èyí táwọn ojú kò sí ẹ̀yìn rọrùn ṣùgbọ́n nítorí pé dáwà wa ó ń fọ́gi mọ́ dáwà tiwọn dáwà súnà ó ń fọ́gi mọ́ dáwà bá fílà ó pọ̀ tó ló dáwọ̀ àbíyá ẹ mọ̀ ṣe rèédì ẹ mọ̀ ṣe lẹ́látù kọ́dírì ẹ mọ̀ ṣe àtàlátù ẹ mọ̀ ṣe gbogbo àwọn ẹ mọ̀ ṣe òkú gbogbo àwọn tó jẹ́ mọ́ńsáàkì wọn tó ẹ ni wọ́n ní ẹ̀sùn mọ́ọ̀sì lórí òun lẹ́ni fọ́ọ̀bì mọ́ yẹn kò sí inú wọn ò lè sọ sí yìí kò pọ́sibú sọ̀bọ́lọ̀ wà nítorá kí ó máa dóòlà àwọn àfáà súnmọ̀ ní gbogbo ìgbà àbá ní ádá máa kọ́ lè yí wà ní ìrìnà sókè islam lójà wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ tá a fa sọ wípé ìbìdánwò yẹn ní islam àdá rẹ̀ ni ìyá àní anna ayé mùsùlùmí táwọn yóò gbàgbé nínú sùúrù fàlà tẹ̀lifíìnù gbogbo mùsùlùmí tí a bá ti rí pé ìdàkejì dáadáa ó hàn látọ̀dọ̀ rẹ̀ wọn ní ká mọ́ ìdánwò rẹ̀ wà á mọ̀ ìyàwó ẹ̀rí lónìí ayé fi wá sí fi wá sí i ní àsìkò tá a bá ń pọ̀ sí láàyè àsọ̀rọ̀ yìí táwa ló fi súnmà súnmà ni wọ́n fi ń gbìdánwò yẹn ní ìsinmi o ẹ bá ti rẹ tó ń ṣépè fún Abubakar tó ń ṣépè fún Umar tó ń pè yàrá ní onísìnà ẹ̀sìn mọ̀ wípé irú ẹni ẹ o kì í ṣe kí ni o kì í ṣe àdìsúnmọ̀ sí wọ́n jọba. لأنها كثرة الفرق ضالة alẹ́tí tẹ̀síbẹ́ Islam onígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ ẹlẹ́gbẹ́dé kẹgbẹ́yadé náà ló pọ̀ títàlùkù sì ń pè àpè náà pé Islam Islam Islam Islam falabuda anyurọ anyurọ famanuwa ala sunna ọ̀ràn yẹn ló jẹ́ káma àwọn tí ó wà lórí sunna fàlàyé tábùdù káwọn òyìnbó jẹ́ Islam a gbọ́dọ̀ gbàtàn jẹ́ gbígbé ẹni ẹni ti àpè mọ́ra Islam fàlẹ́bí yòókù àlùsùnà sí ẹni tó bá nífẹ̀ẹ́ àwọn àlùsùnà àdá àdẹ̀lẹ́lú àlàhánàlómi àlùkáì ẹ̀rí nìyẹn o ìtọ́ka ló jẹ́ wípé ẹni yìí nínú àwọn ẹni rẹ̀ lòun náà tó kó níta àwọn ẹni rẹ̀ wàlẹ́bí yòókù àlùbìdà wọ́n ní ẹ̀rí ẹni tí ó nífẹ̀ẹ́ oníbídà gẹ́gẹ́ bí àwọn jákúmọ́lì àwọn tó fún bídíà gẹ́gẹ́ ni wọ́n àwọn fún àwọn bídíà ni wọ́n àádọ́ àdẹ̀lẹ́lú àlùsùnà ẹ̀rí ìtọ́ka nìyẹn jẹ́ ipe wọ̀nyí ẹni rí wọ́n ẹ̀sí àwọn ẹni rí ẹni bí òun ẹni bí òun kọ́ọ̀lù ọ̀rọ̀ tí a sọ wípé ha tẹ̀lé ní madina fanzu amáyín takozu di iná fún un. ipe ẹ̀rí dájúdájú nna ha tẹ̀lé ìmọ̀ ìmọ̀ yìí ìmọ̀ náà sọ ìmọ̀

fáńsòrò àmọ̀ǹta òwú náà ti wọ̀ fún mi. ẹ yá òye dáadáa sí ọ̀dọ̀ ẹgbẹ́ ti gba ẹ̀sìn yín o. àtàlùmù yàgùnmù aláàyè ìlànà ìhàdì sùnà. ìgbà ìmọ̀ èkó ti yẹ kó jẹ́ ni pé ọ̀dọ̀ àwọn àáfàá sùnà. ṣáájú bí ọgbọ̀n ọdún sẹ́yìn ṣáájú àtẹ́yìn kò bẹ́ẹ̀ sẹ́yìn kankan tó ń lọ ní kíláàsì òkùnkùn náà ló sọ wípé ọ̀dọ̀ oníṣòwò kan lòun ti ké ní forty forty years sẹ́yìn ṣùgbọ́n nílé ìṣe kò sí àwùjáde fún ẹnì kankan náà kò sáwùjáde fún ẹnì kankan mọ́ kò sí kì kankan nílé ìṣe tí ò sí ilé kí n sún náà ní gbogbo àgbá ní ìlànà pátápátá kò sí bẹ́ẹ̀ di ibi kan ẹ̀ nílé kí n sún náà kò sí so láti sọ fún mi pé mọ́ńgbà ìmọ̀ kankan lọ́wọ́ oníbíjà gbogbo ìmọ̀ tó ọ̀bà gbà lọ́wọ́ gbà lọ́wọ́ onísúnà àbọ̀ olùdíjà rẹ̀ ọmọ olùdíjà náà àrà na súnà náà tó mọ̀ lùgbà àbọ̀ olùdíjà rẹ̀ á ó mọ àbíyì náà àrà súnà náà tó mọ̀ wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ wọ́n fi ìgbàgbọ́ wọ́n fi kó fọlọ́ọ̀bà nìkan lápò wa. àlàyé akúnnà àwọn ní gbogbo ọmọ tó bá gbà kò gbọdọ̀ sí pé ọ̀dà àwọn onídíjà ló ti lọ gbà ó pàápàá ló ti lọ kọ́ mọ́. kọ́ọ̀lù ọ̀rọ̀ tá a fa sọ wípé wàlá tẹ̀síbalú alhadisa ilá mímọ́ tẹ̀síbalú ní ṣàhádà tẹ̀wú bẹ́ẹ̀ gbọdọ̀ gbá hadith àyàfi lọ́dọ̀ ẹ̀ńtẹ́ ẹ bá lè bẹ̀rí ẹ̀jẹ̀ ẹ̀ńtẹ́ ẹ bá lè bẹ̀rí ẹ̀jẹ̀ náà lẹ́gbàá hadith lọ́dọ̀ rẹ̀ yáá ní لا تقبلون من الرواة للحديث إلا من تقبلون شهادته إلا القاضي ẹ gbọ́dọ̀ hadith lọ́wọ́ ẹnì kankan àfẹnusọ jẹ wípé ẹ lè jẹrí lọ́dọ̀ adájọ́ ó lè jẹrìí gbẹyàn lọ́dọ̀ adájọ́ yàrá wo kọdí kápùrọ dùn àfà ìlú wáyà ó gbọ́ pọ̀lọpọ̀ àwọn dùn àfà àwọn tí wọ́n lẹ wọ́n ti pọ̀ gan-an ìlú wáyà bákan náà ó sì ti kéde o ó sì pọ̀ nínú ìwáyà ibi hamish sọ́kọ sábàkà adàlkalam an muhammad muslim page three seventy six ẹtìrì sábàkà adàlkalam an muhammad muslim fi muqaddimati sahihihi iwájú sahihihi rẹ̀ ẹ fi muslim síwájú ẹ̀ muslim ẹ̀ bracket ẹ̀ muqaddima sahihi muslim ibẹ̀ ní asáàrù yìí wá asáàrù muhammad muslim yìí ìbẹ̀rẹ̀ àtàríwá so sọ̀rí yìí náà sọ yẹn dọ̀míìrù ìyàwó ló ìlà mọ̀sí ẹ̀dí fi mọ̀kọ́dé náà sí sọ̀rí yìí ayé àlìmọ́ mọ̀sí. هذا في حق من لا يؤمن الحديث àbáyé ilé ìsáàrùn sọ ẹni tó bá mọ ìmọ̀ hadithi ni o òní yóò mọ̀ sọ wípé òun gba hadithi lọ́wọ́ ẹni tí kìí ṣe ọ̀dọ̀ àfáà tí kìí sì ṣe mọ̀túrù amọ̀mọ̀ láì sàkàdà ìka fàyínà ìyẹ́ ìjìnlá kútù ní súnmọ́ àsọ̀yà ṣùgbọ́n ní tí ó bá ní àríyá nínú ìmọ̀ habib èyí tó jẹ́ tọ̀lú lórí ní pé ó padà sínú kútù ní súnmọ́ tí wọ́n ti tàwa náà Bukhari Muslim amudahu Nasa'i ìmísí ìmọ̀já kò so àwọn tí a súnmọ́ wọ́n ti tàwa kó o ti lọ máa mú ẹ̀sìn rẹ ń fanazuru máa ń fa sọ̀dọ̀ ọ̀gbọ́n kàtàkà ánú ìlà wàhálà àtàlàtàlù. wọ́n ní ọ̀rọ̀ tí àbá sọ wípé fanazuru ó wà á wò wípé fàyínká lọ wáyé pé onísúnà ní tó ló fẹ́ gba ọ̀rọ̀ sọ́dọ̀ àwọn àbá aládé àsọ̀dú wà máa ń yù hásánù hadithuhu máa ń yù hásánù hadithuhu tí rọ́ọ̀bì mẹ́rin bá wà nínú ìsináàtù tí àwọn mẹ́ta bá jẹ́ sípọ̀ tó jẹ́ sípọ̀ tó ń bá sùn àwọn sípọ̀ àlàkọ́ọ̀lù rọ́ọ̀bì mẹ́rin wà nínú ìsináàtù àrí sípọ̀ mẹ́ta àrí sọ̀dúnkù kan àdìsí yẹn hasanu lè dáàtì ló yẹ oníjẹ sanu lè dáàtì torí pé àyè ìsìbáàrò lè hàdìnà tí síkọ̀ mẹ́ta bá wà nù àdìsí tí rọ́wí kan tó jẹ́ kẹrin tó jẹ́ sọ̀dún àdìsí yẹn oníjẹ sanu lè dáàtì hasanu lè dáàtì ló yẹ tó bá jẹ́ pé síkọ̀ mẹ́rin ní bẹ́ẹ̀ nínú ìsìnàtì yẹn tó jẹ́ fún fún ìkóhùn àwọn dífẹ́ tó kù láwọn afárá àdìsí sọ àdìsí yẹn mọ̀ tí ẹ lè sọ tó bá jẹ́ sọ̀dúkù bá àwọn táwọn mẹ́jọ bá pípọ̀ sọ̀dúkù yẹn ó máa àwọn mẹ́jọ rẹ̀ tó jẹ́ pípọ̀ so máa gba hasanu ìdáǹtì èyí tẹ àbí ó ní làbá sọ pé ó kọ lọ́dọ̀ wàyílá sàràkà tí ó bá jẹ́ ọdún adínà òfì sílẹ̀ ádá bayanu nìkan òdìrí wọ́n ní àlàyé ọ̀rọ̀ tí àfa àsọ̀rọ̀ yìí pé iná ha dára nínú ọdún yìí pé ìmọ̀ yìí ẹ̀sìn ní ohun tó fi máa ń tàtà yìí sá lọ kò lè ṣe ẹni tó ń gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ o wà tó sì gba látọ̀dọ̀ rẹ̀ fàyẹ̀rọ̀ àyíká ń ìgbà طبعا يقول يصلنا للإقامة قصد يريد فاكتب عنه الحديث بحديث الأقدر والويه عنه قصد فوقع ونعمة الكتاب قال لي مبع ديس إلى نمو سمسلمين حكية لا تفعل أي رفعين وعي كان الخلاف من ذلك هو هذا قصد أصوي ولا تأخذ عنه الحديث مبع ديس إلى لأن هناك من يحدث عن رسول الله صلى الله عليه وسلم وهو كذاب Hmm? àwọn èèyàn kan àti ẹyí pé wọ́n gba àdéhìsì wa látọ̀dọ̀ àlẹ́sọ́lá àgbára ṣùgbọ́n òpùrọ̀ ni wọ́n kàdá òpùrọ̀ ni wọ́n tó bá gba àdéhìsì wa tẹ bá tó àti ìdẹ̀bí sàlẹ̀ ìdòkò ẹ rí i pé irọ́ ni àlẹ́sọ́lá àlẹ́sọ́lá ń sọ pé mọ̀nkádàbá àlẹ́yà ìtàhàmìdá sáré ẹ̀kàdá wa mọ̀nkádàbó ìlẹ̀ àdéhìsì yẹn mọ̀nkádàbà nínú kì í ṣe mọ̀nkádàbà ètí mọ̀nkádàbà àlẹ́ ìdí àmúta àmì dárí fàjẹ̀tàbà wà mọ̀nkádàbà nínú ẹ̀ ń bá pàrọ̀ mọ́ àná bí èdè àwọn paramíyà àwọn ní àwọn òparọ́ ànábì àwọn parọ́ fún ànábì àwọn parọ́ gbé ànábì lẹ́sẹ̀ kékeré sáwọn parọ́ náà so àwọn àfáà ló kò wọlé ó sì àti ẹparọ́ fún àti ẹparọ́ mọ́ ó sì kò sí ìtọ́ta tá a gbà lọ́wọ́ níbẹ̀ ó sọ lọ sọ náà. wàmọ́ àtàrà ìwà sọ̀rọ̀ yìí ṣé sọ̀rọ̀ ìfọ̀zá wọ́n ní bóòlù ní àwọn èèyàn tí wọ́n jẹ́ wà sọ̀rọ̀ yìí wọ́n ló ń kà níbi tí wọ́n pọ̀ ní láwọn tí wọ́n kàn lóko báyìí tí wọ́n kàn pé jẹ́ ìwájú àdéhùn yóò kàn tó wá fún ẹ̀ yóò kàn yóò hàn from his own mind ìwádàdé àwọn ìdí kọ̀ọ̀kan tó máa ń fa wájú àhàdí hádà ló hẹ́sọ̀ ìwáyé àhàdí ti sáré nìyí àbáyé ilé náà sọ yìí bàbá fẹ́ sọ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá àdí èyí sáré ìbẹ̀rẹ̀ àmọ́ ìnáyé tó lọ́sí àdí sáré ìlà tó ti sùn náà ọ̀sán ìhà ṣùgbọ́n táyà tó bá ṣe náà nínú àbí òṣìṣẹ́ òṣìṣẹ́ yìí kó pa sínú àkótópò sùn náà àlùdáwà náà ilé yìí òun náà ni fún àwọn tábà jẹ́ àwa pàtó fẹ́ rò pé nǹkan fẹ́ fi kẹsàn-án òun náà ní bùkátà sí a lọ sínú àwọn àdúrà sùn náà a lọ mú ìlànà ìfẹsẹ̀ níbẹ̀ pẹ̀lú àlàyé tí àwọn olùmọ̀ tí wọ́n nímọ̀ nípa hadith tí wọ́n sọ tí wọ́n ṣe òun náà láàfin láàlú bẹ́ẹ̀. bàbá jẹ́ wípé èèyàn jẹ́ kọ́ọ̀lì bẹ́ẹ̀ ni tàbí ó fẹ́ gba rìwáyà so làbúdà ayé yẹlùmíyá àmọ́ ìwáfà kó gba hadith lọ́wọ́ ẹni tí ó jẹ́ kíkọ́. àwọn àlàkọ́ọ̀lù sọdún àwọn ọmọ ńlá bá sọdún yìí pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run tó bá di ìdìbò tó ń bọ̀ á lọ tẹ̀síwájú sí àtàkùnrin sùfáàní pàlà mùhàmmí ṣọlọ́lá ìlànà àti ọ̀pọ̀ àjọyọ̀ àwọn àríkò àti ìlànà